الحمد لله والصلاة والسلام على رسول الله وعلى آله وأصحابه أهل الله أشهد أن لا إله إلا الله وحده لا شريك له وأشهد أن محمدا عبده ورسوله عباد الله اتقوا الله تعالى وتمسكوا بهدي النبي محمد صلى الله عليه وسلم لأنه رسول من الله إلينا بالقرآن والسنة المطهرة قال الله عز وجل أعوذ بالله من الشيطان الرجيم محمد رسول الله وقد أمر المسلمين المحبين جل جلاله أن يتبعوا سنة رسوله في العبادات وغيرها قال الله عز وجل قل إن كنتم تحبون الله فاتبعوني يحببكم الله ومن أراد أن يحب الله فليقتدي برسول الله الاحتفال بالمولد النبوي حدث في القرون المتأخرة بعد القرون المفضلة لم يفعله الرسول ولا خلفاؤه الراشدون ولا أصحابه أحدثه الشيعة الفاطميون في القرن الرابع وأظهره إظهارا عظيما ملك إربل المظفر في القرن السادس أو السابع ومن خلال ذلك ظهر لنا أن الاحتفال بالمولد النبوي ليس في الإسلام نسأل الله عز وجل أن يرزقنا اتباعه ويجنبنا الابتداع إنه على ذلك قدير أدوك فلو دولهم وباو أدوك فلو دولهم وباو òun náà lọ́ba tí ó tún ṣẹ́wà kó dasìkò yìí lérí imani lérí islam lérí àlàáfíà gbogbo tó lọ́n ṣe fún apáta àtẹ̀yítà àmà àtẹ̀yítà àmà lórí ọlọ́run àdúpẹ́ rẹ̀ kọ́ lọ́mọ́ gba ọlọ́run ẹ̀nì kọ̀ọ̀kan wa ìkẹ́ ọlọ́run ọlá ọlọ́run àánú ọlọ́run kó òjíṣẹ́ ọlọ́run anábíwá Muhammad kó bá gbogbo àwọn aráàlẹ̀ rẹ̀ àtàwọn sọ̀hábà rẹ̀ àti gbogbo àwọn ẹni rẹ̀ à ń jẹ́rìí pé kọ́sọ́bà tó yẹ ká tó sì lẹ́tọ̀ọ́ sí wa lẹ́yìn ọlọ́run anábíwá Muhammad sallallahu alayhi wa sallam òjíṣẹ́ ọlọ́run ọba ni ẹrú ọlọ́run ọba ni èyàn olùgbàgbọ́ òdodo yọ́dá kásàlékún ìbẹ̀rù ọlọ́run ọba wa ká sì di ẹ̀sìn yín mú òríjìnà bẹ̀rẹ̀ ẹjá dì mú ẹmẹ́jẹ́ á di fẹ́ẹ̀kì bẹ̀ mú nítorí pé ilé ayé lè ní ẹ̀sìn ti pé méjì máwọn yẹn lọ́wọ́ ẹ̀sìn tí a ń darí pẹ̀lú alukọ̀ránì àtàdíyèsí àti ẹ̀sìn tí wọ́n ń darí pẹ̀lú àpèkọ àṣetáni ẹ̀sìn lọ́dọ̀ ọlọ́run òun náà ni ẹ̀sìn islam ẹni tọ́lọ́run fẹ́sìn náà rán òun náà lànàbíwá muhammad sallallahu alayhi wa sallam anábíwá muhammad ló jí sí ọlọ́run sẹ́rí ọlọ́run fi díẹ̀ mọ́lẹ̀ ní koran ọlọ́run ní muhammadun rasulullah ọlọ́run ní sẹ́rí muhammad yẹn rasulullah òun ni ò jíṣẹ́ látọ̀dọ̀ ọlọ́run sẹ́rí ni wọ́n bá di pèyẹ ló iṣẹ́ tó bá ti mú wá agbọ́dọ̀ gbà á tá a bá ti gbẹni tó ránṣẹ́ tá a bá ti gbàgbọ́ alimọ́dísìlì wọlá aláàlọ́rán ànábì muhammad ni wọ́n rán ìdí wọ́n fi rán ànábì ní alukọ̀rán àtàdísì nǹkan mẹ́tẹ̀ẹ̀ta yẹn ògbọ́dọ̀ bọ́ọ̀lẹ̀ nínú ẹ̀sìn fún yìí tí ìbá ti nífẹ̀ẹ́ ọlọ́run yóò máa tẹ̀lé ànábì torí pé ànábì ni wọ́n rán sí yóò sì máa ṣe ìsìláàmù tí wọ́n fi rán ànábì kò wá ní máa ṣe míì táàfà kan dálẹ̀ àbọ́bà kan àbí ṣéwù kan ìgbà náà lẹ̀sìn yóò tó lálàáfíà torí ọlọ́run dídí sọ fún ọ yí pé tẹ bá mọ̀ pé ń fẹ́ràn mi torí pé ń fẹ́ràn ọlọ́run làá fi ń ṣẹ̀sìn ẹni tí ò fẹ́ràn ọlọ́run ní wá mọ́sálásí ẹni tí ò fẹ́ràn ọlọ́run ní kírun ẹni tí ò fẹ́ràn ọlọ́run ọba kò ní jòkókó lóhun sí nǹkan nítorí ọlọ́run torí kò fẹ́ràn ẹ̀ ọlọ́run wa ni kúl ìrẹ́ ànábì sọ fún wọn gbogbo àwọn tí wọ́n nífẹ̀ẹ́ ọlọ́run in kuntum tuhibbuna Allaha tó bá dé pé ọlọ́run ọba lẹ́bàá ń fẹ́ lóòótọ́ ọlọ́run ní ká nábì sọ fún wa ipe tó bá dé pé àbá ń fẹ́ràn ọlọ́run lóòótọ́ fattabi'uni ẹ tẹ̀lé mi ọlọ́run ní ká nábì sọ bẹ́ẹ̀ ipe ẹ tẹ̀lé mi tó bá dé pé ọlọ́run ń fẹ́ tẹ̀sí fẹ́ kọ́lọ́run nífẹ̀ẹ́ yín tẹ́ẹ̀sì ń ṣe ń tẹ́ẹ̀ ń ṣe torí pẹ́ẹ̀ nífẹ̀ẹ́ ọlọ́run ni kẹ́ wá tẹ̀lé fattabi'uni tẹ́ bá ti wá tẹ̀lé mi yuhbibkumullah ìfẹ́ tẹ́ ní sọ́lọ́ tẹ́ fi ń mi ọlọ́run wàá dá padà yóò wá nífẹ̀ẹ́ yín náà wa yaghfir lakum dhunubakum gbogbo àṣìṣe yín tẹ́ẹ̀tì ṣe síwájú lérí àwọn nǹkan tẹ́ ń ṣe tó yapa tànàbì ọlọ́wọ́n fìríjì ayà yìí wọ́n nínú al-Qur'an al-Karim àdépẹ́ ànábì látẹ̀lé gbogbo tó bá nífẹ̀ẹ́ ọlọ́run yóò máa kọ́ sí ànábì wa Muhammad sallallahu alaihi wa sallam ọlọ́run laqad kana lakum fi rasulillahi uswatun hasana gbogbo tẹ́ bá ti fẹ́ ṣe tó bá ti jẹ́sìn ẹ máa kọ́ sí ànábì sallallahu alaihi wasallam torí ànábì la gbé kalẹ̀ fún yín ní àwòkọ́ṣe al-ihtifalu bil-mawlid an-nabawi ká máa celebrate birthday ànábì wa Muhammad sallallahu alaihi wasallam tí wọ́n ń pè ní mòlúdì tó jẹ́ pé ọ̀pọ̀lọpọ̀ wọ́n máa bẹ̀rẹ̀ ní Rabiul Awwal ọjọ́ kejìlá nínú Rabiul Awwal wọ́n parí ẹ̀ ní asámúkọ̀lá láì sọ̀rọ̀ ọmọ gbogbo àti mọ̀ pé mòlídì ẹ̀sẹ̀s gbogbo wọn máa ṣe wọ́n ṣe mòlúdì Rabiul Awwal Rabiul Thani Jumada al-Ula Jumada al Rajab Sha'ban tó bá di ah, asámúkọ̀lá iná hẹ́ndì eléyìí di oyé wáyé pé kì í ṣẹ̀sìn ọlọ tó bá jẹ́ pé ọba wà ní ẹ̀sìn ìjọ tí wọ́n bí ẹnìkan láti kíní ni láṣẹ gbogbo àwa ló mà láti ṣe papọ̀ lẹ́ẹ̀kan náà àbí wọ́n bí ànábì ní rájà mẹ́yìn bá ti ṣe bídíà èrè rẹ̀ ní pé mọ́ bí mo ti jàkó lẹ́yìn ànábì báyìí tí bá ti ṣe bídíà e, ọpọlọ rẹ̀ ò ní sọ̀ǹtọ́ da fún mọ́ ọlọ́run ṣe bẹ́ẹ̀ ni fún ànábì e, ó sì ní káwọn ọmọ bọ̀ nínú rájà nínú ṣàbáàn ọlọ́run àdúpẹ́ súnà o ọlọ́run tó ṣe wá lálù súnà o jàmáà táǹtẹ̀lé ọlọ́run sọ ànábì sọ kọ́lọ́mọ jẹ́ alápadà síbú mọ́ o àwọn yẹn wọ́n jẹ́ alápadà síbú o kọ́lọ́mọ bá aláàkọ́bá wa yí ká burú yẹn kúrò lérí wọn ni o ẹ máa bẹ́ẹ̀ lọ́n fún wọn tó máa ń sè mọ̀lúdì bá ká kúrò lérí wọn ìbájẹ́ lárúbáwá nù wọn ìbájẹ́ yorùbáwá lárúbáwá ń sọnù dáadáa àwọn sọ̀rọ̀ ẹ̀sìn òpin lárúbáwá ní ṣe ṣe lárúbáwá ni wọ́n lásìwò àbá nábí lárúbáwá kábù láàbí lárúbáwá kábù tọ́lẹ̀ lárúbáwá kó àbújá alì sọ́lọ́n sọ fún agbọ́n mẹ́rin àlìjánà nínú náà lọ́lọ́n sọ kan wà anábì ni wọ́n ní ká máa tẹ̀lé ìmọ̀ ṣe mọ̀lúdì yìí kò sínú ẹ̀sìn tá a fi súnmọ́ ọlọ́run ọgọ́rọ̀ ọdún ẹlẹ́kẹrin ibẹ̀ lọ́sẹ̀lẹ̀ ọgọ́rọ̀ ọdún alákọ̀ọ́kọ́ tá anábì ṣe yíjẹ́ra òun ṣe mọ̀lúdì mẹ́ ẹlẹ́ẹ̀kejì wọn ò ṣe mọ̀lúdì mẹ́ ọgọ́rùn-ún ẹlẹ́kẹta wọn ò ṣe mọ̀lúdì mẹ́ after three hundred years òní wọn wá dálẹ̀ nínú ọgọ́rùn-ún ọdún ẹlẹ́kẹrin àwọn tó dálẹ̀ gan jàǹdùkú tún ní wọn àwọn tó jẹ́ pé ẹni tí bàbá pè wọ́n kèfèrí òun ní ìṣe muslim òun náà làwọn ṣíà àṣíàtú kùfàr kèfèrí ni wọn alifatimiyun àwọn fẹ́ra wọn ti sọ́dọ̀ fatima irọ́ ni wọ́n sì ń pa ọ̀tá islam ọ̀tá ọlọ́run ọ̀tá ẹ̀sìn ni wọn abẹ́ni tí ń sí pẹ̀lẹ́ abubakar tí ń sí pẹ̀lẹ́ aisha yawa nabi iṣẹ́ muslim ẹni tí ń sí pẹ̀lẹ́ ìyàwó anabiwa muhammad sassan wọ́n sí pẹ̀lẹ́ afusọ wọ́n sí pẹ̀lẹ́ abubakar umar uthman they are not muslims àwọn yẹn wọ inú ẹ̀sìn láti wá wọṣọ ẹ̀sìn láti wá dẹ̀sìn rú àwọn yìí ni wọ́n dámọ̀ olúdi ilẹ̀ àwọn náà kọ́ ṣe àwọn kiri yóò tí wọ́n ń ṣe ọjọ́ bí anabi isa ní twenty of december wọ́n tún di ọ̀ràn méjì wọ́n tún kọ́ ṣèkiri yó ẹ̀rọ miami nínú ẹ̀sìn wa mòlúdi anabi kì í ṣe tá a fi súnmọ́ lọ́hún kọ́dà kí èèyàn kan jòkó lẹ́ẹ̀kan ní àfa ẹ̀sìn wá sí èèyàn ọmọ kàdísì ọ̀yà ẹja máa lọlé ní tí wọ́n ṣe yẹ wọ́n ti sẹ̀rọ̀ pé wọ́n lè dá ń pilẹ̀ nígbà wọn ti pè ní mòlúdi kò ní dá mọ́ ká tó wá pé àwọn aburú tí wọ́n máa ń ṣe ń bẹ̀ẹ́ tọ́ba ti ní mòlúdì ló ń ṣe ó mú evidence wá ìgbà wo lànà bí ṣe bó lànà bí ṣe ṣe gbogbo àti máa ń ṣe mòlúdì ẹ̀ máa bí wọn ẹni ìgbà wo lànà bí ṣe bó lànà bí ṣe ṣe ìgbà wo làbúbá kiri ṣe bó ló ṣe ṣe Umar ibn Khattab Uthman ibn Affan Ali ibn Abi Talib radiyallahu anhum wọn làwọn máa yọ ní sí gbogbo wọn nígbà wo ni wọ́n ṣe bó ni wọ́n ṣe ṣe ẹ̀bẹ̀ sin ìtàfàkìnà ala usuli dín à ń kírun jimá gbogbo àná làjọ lọ à ń lọ ìlì gbogbo alájọ́ ń lọ à Ramadan gbogbo aláǹgbà papọ̀ à ń lọ hajj gbogbo alájọ́ ń rọ́ lọ hajj wáì tí gbogbo òṣè mọ̀lúdì. adékùn àwọn kan ti tẹ̀lé fẹ́ nú wọ́n ní ọba mutafar ni làwọn máa tẹ̀lé ọba kan náà àwọn ọba Egypt ni òun ló gbé lárugẹ nìkan bí ọgọ́rùn-ún ọdún keje wọ́n tún lágbára tó ń pẹran tó ṣe lọ sáwọn yẹn sì fẹ́ràn fà bí wọ́n ti sọ ọ́ sì máa wà lọ́nà ni àmọ́ àwọn tó bẹ̀rẹ̀ gẹ́gẹ́ àwọn ṣe àlọ́ bẹ̀rẹ̀ ẹ̀yọ́ màyá mi nínú ẹ̀sìn wa ẹ máa sọ fáwọn tí wọ́n ń ṣe mọ́lúdì nàbí pé àdádálẹ̀ ni wọ́n ń ṣe ní tí wọ́n sì ń ṣe yẹn kò lẹ́san lẹ́yìn ìyá tí wọ́n bá ti ní nǹkan lẹ́san ìyá lẹ́sẹ̀ tó bá ti gbẹ̀san lọ́dọ̀ ọlọ́run pẹ̀lú àlùjánnà ìbólógún tó fi ọbọ̀ inú náà ni ẹni bá ń ṣe bídíà ó ti sọnù ẹni bá sì ti sọnù ànábì ní yọ̀wọ̀ náà ọlọ́run kọ́ lọ́mọ́sẹ̀wá lọ́mọ́ náà balaga rasulu risalata kullaha gbogbo tọ́lọ ní ká anábì wá fi jíṣẹ́ fún wa nípa ìsìn gbogbo ẹ̀ lọ́sàlàyé ọ̀sàlàyé anábì tó sọ nígbà tó sí hajjatul wada dípé tọ́ balagtu gbogbo tí wọ́n ní kí n sọ fún yín mo ti sọ ọ́ àyà sọ kalẹ̀ ọkàn fáàmì ẹ̀ ọlọ́mọba ní aliyahuma ọlọ́mọba ní lẹ́ni eré anábì sọ fún gbogbo àwọn tọ́wọ́ lára fa aliyahuma lẹ́ni náà ní lẹ́ni akimalitolẹ́kùn dínàkùn gbogbo tẹ́fì sin ọlọ́run àti àti parí gbogbo ẹ̀ fún àti sọ gbogbo ẹ̀ kalẹ̀ tí wọ́n ní wọ́n parí nǹkan ni pé ẹ gbọ́dọ̀ fi kún mọ́ ẹ sì gbọ́dọ̀ yọ kó mẹ́ nínú ẹ̀sìn tí wọ́n wá parí ń jọ́tà yàyẹ́ sọ̀kalẹ̀ mọ̀lúdì ò sí mbẹ̀ ọgọ́rùn ọdún alákọ̀ọ́kọ́ kò sí ẹlẹ́ẹ̀kejì kò sí mbẹ̀ ọgọ́rùn ọdún ẹlẹ́ẹ̀kẹta kò sí mbẹ̀ nínú ọgọ́rùn ni wọ́n tó dá mọ̀lúdì lẹ̀ bóòlù yẹn ṣe wọ́n sọ àdánwò wọ́n sọ di àlàbọ̀rù àwọn fẹ́ràn anábì ni àwọn fẹ́ràn anábì ni ìwọ fẹ́ràn anábì tó Abubakar ìwọ fẹ́ràn anábì tó Umar Khattab abẹ́ ìwà jẹ́jẹ́ abẹ́ ìṣe mòlúdì ara yín bí mòlúdì anábì ò ṣe tọ́ kọ́dà bẹ́ẹ̀ dè tí wọ́n náà ń dá ṣe tó ń ṣe lọ́dọọdún lọ́dún mẹ́ta mẹ́ta mẹ́rin mẹ́rin tí kéjì bá kù ṣe lọ́wọ́ yẹn òun náà sí inú ẹ̀sìn wa bàbá ṣéwù bàbá mudiru bàbá àlefa àwọn náà ń ṣe bẹ́ẹ̀ dè ìranu ní kò sínú ẹ̀sìn Islam ìkọ́ṣe àwọn kiriyọ́n kò láyà kò ládìí sí iná àdìbẹ́dẹ títí ẹ àdìbẹ́dẹ tànàbí kò sí tó ní ẹ̀rí nínú ẹ̀sìn wa or business. kọjọ́ tó lọ nítorí jọ́lì kìámà gbogbo sẹ́rí rẹ pátá tó ṣe gbogbo ẹ̀ ni wọ́n wọ̀n fún ọ pàṣẹ́ntéèjì tíṣẹ̀ rẹ bá wọ̀ ó náà ní ó di táìmù àlìjáná àti iná wọ́n wé táìmù rẹ lérí o ẹni wọn bá súnà tó bá lè ṣe tí wọ́n gbà lọ́wọ́ rẹ ní kò ṣe má darẹ̀ láàmú má náwó lérí ranù má náwó lérí bídíà má da mọ́sàáyé sùn lérí rọ́ ìbádẹ́lá èyàn ló sọ ọlọ́run ọba wa anábì ti sọ kó tó lọ tọ́lọ́run ti ṣàlàyé fún anábì pé tọ́ba ti lọ tán ayé ọgbà ṣetán àtàwọn ọmọ rẹ̀ wọ́n máa dá ọwọ́ rú nínú ẹ̀sìn wọ́n máa mú nǹkan kan jáde tí wọ́n máa pè lẹ́sìn tí wọ́n anábì ò sì fi lé wọn lọ́wọ́ pẹ́sìn àwọn yóò sì máa pọ̀ ń bẹ̀rẹ̀ pẹ̀tẹ̀ tí wọ́n máa ṣe tí wọ́n ní àwọn ń ṣe àwọn fi ń wojú orí ọlọ́run. anábì wá fẹ́ bẹ̀rẹ̀ ọ̀rọ̀ kan anábì wa ni amma ba'du anábì ní lẹ́yìn náà fa inna khayra li hadithi kitabullah ìtọ́ dàdí nínú ọ̀rọ̀ oní àlàlù qur'an wa khayra li hadi èyí tọ́ dàdí nínú mọ̀nà hadiyu nabiyyi muhammad oní àní ìmọ̀nà tèmi èmi muhammad sallallahu alaihi wasallam èmi ni ẹ máa tẹ̀lé èmi ni màá gáìdì yín ọ̀ṣẹ́dàlẹ̀ òmórí èyí tó burú jù nínú tí máa ń ṣẹlẹ̀ nínú àwọn àlámọ̀rí ayé mọ́dàtàtù ha òun náà ni tí wọ́n dálẹ̀ nínú ẹ̀sìn tẹ́mi ànábì sọ pé ẹ ṣe tọ́lọ́hún sì fi rán mi wa kullu muhdathatin bid'a wa kullu bid'atin dalalah ànábì ni gbogbo tó má sì ti dálẹ̀ bídíà ni wọ́n máa jẹ́ gbogbo bídíà nù ni nínú ẹgbàá wa kan wa kullu dalalatin fin nar tẹ́yìn bá ti wo kọ́ àná tó lọ lè ṣe tí wọ́n bẹ́ẹ̀ tí wọ́n rán yọ́ padà lọ lè gbẹ̀sán nínú náà wọn ní kọ́ ọmọ wárò bàtà nẹ́bì káàkiri kó tọwọ́ bàtà ibi wọn látẹ̀lé ànẹ́bì wọn lákòóṣà nẹ́bì ẹ̀dá kan bó bàtà nẹ́bì rí kémi náà lè rarú ẹ̀ ẹnìkan ọ̀ràn nìyẹn tọrọrọ ayé nìyẹn torí wọn máa dọ̀rọ̀ rúmọ lọ́wọ́ sí pé ànẹ́bì ọwọ́ plane ẹ̀ ń wọ plane ẹ̀ wá lànẹ́bì ọ̀sẹ̀ mọ̀lúdì àwọn sì sí ń tà ọ́ ṣé gbogbo ohun tí ànẹ́bì ò ṣe gbogbo tí ànábì ò ṣe ṣé wọ ni ọ̀dà ànábì ògùn plane wáyé táyé ń gùn ẹ̀sìn ànábì gùn ànábì ọ̀lẹ́ táyìs ẹni lànábì tẹ́ sẹ́wọ̀n pé ń dọ̀rọ̀ ọ̀rú nìyẹn ọ̀rọ̀ ayé ní sọ yẹn wọn ò dè wá pẹ̀lú ká tẹ̀lé ànábì lérí ọ̀rọ̀ ayé tó ní ṣe pẹ̀lú àwọn nǹkan bídíà tí ń wá tí ń wá tá a fi tó jẹ́ míǹsì fún wa tá a fi ń ṣètò ayé ànábì ò lo máìkì nígbà tó ṣe kótó bàjúmọ̀ máìkì lọ́wọ́ àlẹ́nu tèmi kẹ́ni kan máa sọ yẹn kọ́ máa fi justify pé nígbà tá anábìyẹ ti lo máìkì yẹn ẹ̀yin náà ń sin tá anábìyẹ sí ẹ̀rí kan ọpọlọ yẹn ti sọnù ètò ètò ilé ayé ẹ̀yọ́ máa ya ẹ̀dá kò tòrò tọ́lọ́wọ́n bá wa ọlọ́run ti ń pa náà rẹ̀ náà àmọ́ ó sì tún kù díẹ̀ díẹ̀ tó dáwọn tí wọ́n sì ń gba súnà àtàwọn tí àwọn ọ̀dọ́ tí wọ́n sì ń gba Islam kájí oyé wọn yí pé mọ̀lúrí ànábìyẹ sáré ẹ̀sìn wa ẹni bá sì ṣe é ètí ń dára nínú ẹ̀sìn wa olóhùn fẹ́ràn ànábì ni ìwọ́n sì ń tà ànábì òsè ànábìwá Muhammad sọ̀sọ́lá ojú oyé wa pé nǹkan tó wọ́n bá ní ẹ ṣe ni wọ́n fún yín ládá lérí ẹ̀ èyí tó wọ́n bá ní kẹ́ ẹ tẹ́ bá ṣe ẹ̀ lẹ́sàn wọn ò ní gbà ànábì ni man amila amala ẹni bá ṣiṣẹ́ kan laysa alayhi amruna tọ́jẹ́ pé iṣẹ́ yẹn èmi ànábì kí wọ́n pàṣẹ èmi kí wọ́n pàṣẹ pé kàn ṣe é lẹ́sà àlẹ́ amúrúná fọwọ́ rọ́dùn ọlọ́run ní gbà ó fọwọ́ mọ̀rìdùd tabako dọ́rùn ò ní gbà wọ́n jọ yẹ ẹlẹ́nu bẹ́ẹ̀ pa àmọ́ ọlọ́run lẹ́sìn mọ́ olúdi ò ní gbà lọ́wọ́ ẹ̀ bọ́ọ̀ náà ti rí lọ́n lélẹ̀ ò ní gbà lọ́wọ́ ẹ̀ bẹ́ẹ̀ kó ṣe àfáàdì tilẹ̀ fi má òun kó ṣe àǹtẹ̀ tó lè wọ náà ni gbogbo wàhálà tó bá ṣe níbi bídíà ànábì ní fọwọ́ rọ́dùn ò ní gbà lọ́wọ́ rẹ̀ reject ẹ̀ tí wọ́n ti reject iṣẹ́ tó rò pé ọ̀ torí ẹ̀ wà lìjánà lọ́rùn òfò anabi sọ náà àdéhùn ní onímọ̀ àdàtà bẹ́ẹ̀ bá gbé mi wá fi amúrin na haza ayé fi díìnì na haza nínú ẹ̀sìn islam yìí ọwá gbé mi wá wọ́n ń pè lẹ́sìn kò wá sínú alukọ́wánì kò sínú àdéhùn anabi ní ìfọwọ́rọ́ dùn ọlọ́run ọ̀dà padà sẹ́ni tó ṣe ọlọ́run nígbà lọ́wọ́ ẹ̀ ẹni tó wà ní ilé alátẹ̀wọ́ tí ń pàtẹ́wọ́ tá a mọ̀ pé áà ah, ah, àwọn ilé ń ṣe wàhálà ṣòfò onímọ̀ òlúdì náà kankan náà wọ́n jọ ń ṣe bí wọ́n ṣe ní gba àtẹ́wọ́ àtìlú yẹn wọ́n ní gba mọ̀lúdì náà àti gbogbo àwọn bídíà míì tá a máa ń ṣe kákan kóra wa jọ nínú òru mẹ́wàá gbẹ̀yìn kálá ń ṣẹlẹ̀ láti lẹ́kọ́ dé wọ́n ní gba lọ́wọ́ ẹ̀ nígbà wọn ní òru kan ẹnìkan ò sì má lẹ́yìn ọlọ́ èyí wá mú déètì ṣé islam lẹ́sẹ̀ àwa bí àfa pé ṣé ni òru lè láti lẹ́kọ́ dé ọlọ́wọ́n ọmọ ọlọ́lọ́ mọ̀ ó torúkọ sẹ́ni kan tó máa tọ́pọ̀ amọ́lẹ́yìn ọlọ tọ́ba lóhùn ọ̀mọ́ wọ́n ti di obi lè jẹ́ ọ̀daràn tọ́ba díẹ̀ lórí ẹ̀sìn ọ̀yẹ̀ kan sàmọ́lẹ̀ kan ti mẹ́wọ̀n wípé òsìkú àwọn èyí jo tó báyìí olónìí ilẹ̀ látìlẹ̀ kọ́ dìrì wọ́n sì dé ọlọ́mọ bónìí gbogbo àwọn aburú yẹn ti gbalẹ̀ kò sí tó kọ́ pẹ̀lú afáàgbà kan lọ́dálẹ̀ àwọn séwù kan máa ń ṣe wọn náà séwù ṣe jójì rọ́là àwọn àbá tó ti lọ wọ́n sọ àwọn kankan ní ẹ̀sìn tó correct láti ṣe nígbà nínú Quran àwọn bàbá tó ti lọ yẹ wọ́n sọ àwọn akẹ́kẹ́ ní ẹ̀sìn correct padà òun lọ correct ká yí padà tètè ká wá dúró lérí pé ètò ní ọ̀dà yẹn ṣé báyìí máa ń ṣe bàbá kan máa ń ṣe ní bàbá kan máa ń ṣe lóṣòdì bàbá kan máa ń ṣe lágége sáwọn yẹn tọba tí wọn náà máa tẹ̀lé àwọn yẹn pé àwọn yẹn lọ́ọ́ máa tẹ̀lé ipò torí pé wọ́n ti ń ṣe é ìjọba ráìtì ọmọ ráìtì ìjọba rọ́ọ̀gì ọmọ rọ́ọ̀gì ẹni tó lè rọ́ọ̀gì tọba ń tẹ̀lé òun náà lànà buwa Muhammad sallallahu alayhi wa sallam abẹ́lẹ́ nínú àánú rẹ̀ nìkan kan wà kọ́lọ́mọ bá aláà kọ́mọ jà ti sẹ́ sọ́fọ́ astaghfirullah innahu wal ghafurur rahim وأشهد أن محمدا عبده ورسوله عباد الله واعلموا بأن الاحتفال بالمولد النبوي ليس دينا لذلك نختلف فيه نصلي الجمعة والعيدين ونقيم, ونقيم ونتقرب إلى الله بالعقيقة وغير ذلك من العبادات التي في القرآن الكريم وسنة رسول الله صلى الله عليه وسلم نسأل الله عز وجل أن يهدينا ويرزقنا الاتباع والاقتداء بنبي محمد صلى الله عليه وسلم أدفع لدى الله وباوة ìkẹ́ ọlọ́run ọlá ọlọ́run kó bá nábì wa Muhammad a ń jẹ́rìí pé kò sọ́ba tí ó yẹ ká máa sìn tó sì lẹ́tọ̀ọ́ sí ẹ̀sìn wa lẹ́yìn ọlọ́run Allah ànábì wa Muhammad sallallahu ẹrú ọlọ́run ọba ní òjíṣẹ́ ọlọ́run ọba ní ẹ̀yìn ọlọ́sìn ọlọ́run ọba wa is'alu kulla man yahtafilu bihi gbogbo àwọn tí wọ́n ń ṣe mọ̀lúdì táwìn ẹ̀bí wọn ní bèrè ẹnìkan mọ́ àyà kan wá àtàdísì kan wá tọ́lọ́run ti pa wá láṣẹ pé ká máa ṣe bẹ́ẹ̀ dé fanabi ẹlẹ́ẹ̀kejì ẹjọ́ yẹ wọ́n yí pé àyà kan wá yí pé ọlọ́run ní al-yawma akmaltu lakum dinakum ẹ̀sìn wọn ti parí kánẹ́bì tó kù láyé ẹ̀sìn ti parí ẹ̀sìn tán lọ parí yẹn tán lọ ti wà completed yẹn ẹbí wọn ní ṣé mo olúdi wà ń bẹ̀ àwáwí àwáwí wọn láwọn àyà kan àtàwọn àdéhùn kan tá máa ń lọ mọ́ra wọn o wọ́n máa lọ mọ́ra wọn fáwọn tí ọba kéwú gbogbo yín tẹ́ ẹ̀ nájú tó kéwú tẹ́ ẹ̀ lọlé kéwú wọ́n máa wá lọ mọ́ra wọn yìí pé àyà tó ní káwọn máa ṣe nìyẹn fọ́bì dá ní káfálẹ́ yà fúra wò ọlọ́run lóun rán ànábì sí wa ká sì máa dunnú ọlọ́run lóun rán ànábì sí wa ká máa dunnú nígbà ọjọ́ pé àyà ni mòlúdì ibà ànábì ó practice ẹ̀ nígbà ọlọ́run wà kí mo sọ̀lá ẹ̀ kírun ibà ànábì practice run kèfíyàtú wa gbogbo ẹ̀ pátápátá àlọ́ lásán ni ẹ̀jẹ̀ aṣọ pé kò sínú ẹ̀sìn wọ́n máa sọ fún yín pé wọ́n sì ń fún yín lọ́lùdé ẹ̀sìn bá wọn ṣe ìjọba jẹ wọ́n pa wọ́n ní káwọn yóò jòkó lé ìjọba ò sì ní kí mi wá kí n wá ṣe mọ̀lúdù ní stadium kí n lọ torí ìjọba ò lọ sí pé wọ́n á tẹ̀lé àṣẹ tí yóò yapa àṣẹ ọlọ́ innama ta'a fil ma'ruf wọ́n fún yín lọ́lùdé ní monday sí wọn ní kálukú wa wọn ní ẹjọ́ kó sílé àwọn nígbà tí wọ́n ń kọ àwọn holidays tí wọ́n ń kọ sílẹ̀ àwọn kìrìsìtẹ́nì ń kọ tiwọn àwọn mùsùlùmí náà ń kọ tiwọn àwọn mùsùlùmí tí wọ́n ń kọ tiwọn wọ́n yẹ sáà lùsùn náà àwọn súnfì ni làwọn ti kọ ọlùdé mòlúdì nígbà àwọn tí wọ́n ń fún wa lọ́dún yẹn ṣe èyí ti wá justify pé ara ẹ̀sìn wa ni àwọn rò ní ẹ̀gbẹ́ ìjọba kèfèrí ni àwọn rò pé a. Ah, wọ́n ní wọ́n ní afún àwọn kìrìsìtẹ́nì ní twenty five december káfíìn náà ní rọ́bìlà wà lọ́jọ́ kejìlá àwọn kan bá tí wọ́n lọ ní. ẹnìkan ò ní kọjú kó sílé ńjọ yẹn lọ́bí ọba wù ọ́ lọ́bí tó bá wù ọ́ tí wọ́n sì ní kọ́ mọ́ wà bí iṣẹ́ jòkólé kọ́ mọ́ tọ́jú àwọn ọmọ rẹ̀ àwọn náà ní kọ́ mọ́ wà iṣẹ́ tètè pé wọ́n fẹ́ wá àwọn skools tí wọ́n sì ti ṣe lọ́fún fún wọn pé lọ́gbọ̀n tí a ti rẹ́jísítà lábẹ́ ìjọba ìjọba wa ní ọlùdí yẹn ẹ gbọ́dọ̀ observe ẹ̀ ẹ sọ fáwọn ọmọ nínú skul pé ṣe rí ọlùdí tá a fẹ́ lọ Monday yìí ọlùdí yẹn kò lẹ́tọ̀ ká gbà ó torí pé tí wọ́n rò pa á máa ṣe ń bẹ̀ kò lẹ́tọ̀ ká ṣe àmọ́ ìjọba jẹ wá ń pa tó ẹjọ́ kó sílé wọ́n má jẹ́ pé torí yẹn wọ́n fi ti skul wọ́n má jẹ́ pé torí yẹn wọ́n fi dá wàhálà lẹ̀ sí ńlá àwọn wàhálà ń bẹ́lẹ̀ bẹ́lẹ̀ náà táwọn fẹsẹ̀ kọ́ kí wọ́n tún fi mí kọ́ ẹlòmí òfin máa sọ pé bí mòlúdù ọ̀hún bí gbogbo náà àlọ́ skul ẹbẹ̀ sí ní òsínú ẹ̀sìn ṣé àlùkùránì àti súnà níjọba fi ń fún alọ́lùdí àwọn tó fi mòlúdù kalẹ̀ ṣé wọ́n sọ fún àwọn ìjọba pé ànábì ṣe àwọn kàdí pé àwọn bá lọ́dọ̀ àwọn bàbá àwọn tó ń ṣe káwọn sì máa ṣe kíni káwọn máa ṣe lọ́nà kọ́lọ́mọ bá aláàkọ́ mọ́sà ṣàlékún ìmọ̀nà wa ìbádọ́lá nínú àwọn aburú tó wà nínú mòlúdì òun náà ni pé ìmọ̀ àfikọ́ṣe àwọn kiri yóò kìrìyàn ṣe bẹ́ẹ̀dẹ̀ fún ànábì Ìsá tí ń pè lọ́mọ ọlọ́run àwọn náà ṣe bẹ́ẹ̀dẹ̀ fún ànábì wa Muhammad sallallahu alaihi wasallam ànábì ni man tashabbaha bi qawmin fahuwa minhum gbogbo ẹjẹ́ bá ti ń kọ́ṣẹ́ àwọn ọjọ́ kan òun náà ti di ara wọn ètò wa ga jù mẹ́rin pé ọkọ̀ọ̀kan wá ṣe wàhálà ànábì ni wọn ní gbà lọ́wọ́ rẹ̀ sẹ́rí èyí ti tó pé má wulẹ̀ náwó wọn ní gbà má ṣe wàhálà torí tó ń ṣe yẹn wọn ò sọ fún wa ànábì ló ní a ṣe ẹ̀san ni ẹ̀san wà lérí tọ́lọ̀ ní a ṣe ni nínú àwọn àdánwò tó wà ń bẹ̀ fáwọn tí ọ̀pọ̀ wọn náà láti ṣe mọ̀lúdì ní kí ni wọ́n ń ṣe mẹ́jẹ̀ máa kí ni wọ́n ń ṣe mọ̀lúdì lẹ́yìn ìranu nínú àwọn ìranu àtàdáwò tó wà ń bẹ̀ al-ikhtilat bayna ar-rijal wan-nisa oníkọ́kùnrin àti obìnrin kí wọ́n máa lọ́mọ ara wọn kí wọ́n máa rìn free mixing wọ́n máa lọ́wọ́ máa torí bàbá kírun nígbà wọn ní ká kírun sí wọn ní káwọn obìnrin wà lọ́tọ̀ káwọn ọkùnrin wà ní lọ́tọ̀ láàfin rẹ́sìnsì ẹ̀sìn tí wọ́n ti ń kóbìnrin àti ọkùnrin papọ̀ sójú kan kì í ṣẹ̀sìn ọlọ́run ilé iná àwọn aburú tó wà ń bẹ ní al-ikhtilat nínú aburú tó wà ń bẹ arraqs òun náà ní ìjó wọ́n máa ń kó luwa piano jìtá tẹ́ máa ń ṣe mòlúdì kò ní sí àtọ̀ láàrin ìgbà táwọn fújì ń ṣeré tí wọ́n bá sì ní ẹ eh, àwọn ilé ìlú tiwa àwọn ìjó èyí tí wọ́n náà ń ṣe ní wọ́n lànà bí ó ṣe wọ́n kàn fi ìlú kún tiẹ̀ ni láwọn mímu bẹ tí wọ́n ṣe tọ́jú pé wọ́n máa pẹ̀rẹ̀ wọ́n máa ṣe sàrà mi ni wọ́n máa ka mọ́díwù wọ́n máa yin ànábì wọ́n máa ka Kùránì wọ́n máa ṣe gbogbo ẹ̀ ẹ̀fílẹ̀ èyí tí wọ́n ní àṣẹ ní ẹjá ṣe káma lùlù káma jó yìí eléyìí gbajúmọ̀ lọ́dọ̀ wọn wọn náà wọn náà wọn orí orí rẹpẹtẹ ládùúgbò yín abilẹ̀ YouTube orí àwọn obìnrin àtọkùnrin tí wọ́n máa jó tí wọ́n máa lùlù wọ́n máa náwó wọ́n máa lé owó mọ́ ẹni tí ń ka Kùránì lérí nígbà tí wọ́n ń lẹ́wọ́ mọ́ wọn fújì lérí wọ́n máa spray wọn báyìí yọ́n máa kankọ̀ọ́ láàrin yọ́n máa dán hàn tí wọ́n fi lẹ̀ fún wa rẹ̀ wọn ní pé ẹ̀yin obìnrin ẹdó ẹja àwọn ọkùnrin náà tí wọ́n tán o kẹ́yìn náà tó wá o gbogbo ọjọ́ ń rọ́ lọ ni obìnrin tó fẹ́ jáde láàrin èrò táwọn ọkùnrin wà mẹ́ẹ̀ tó fẹ́ jáde láàrin wọn kí náà ṣẹlẹ̀ bí ọ̀fẹ́ gbá wọn yóò fi wájú gbá wọn yóò fẹsẹ̀ sẹ́sìn ọlọ́ni nínú àwọn àdánwò tó ń bẹ̀ òun náà ni pé wọ́n á máa ṣàṣejù wọ́n á máa ṣẹbọ nígbà mi wọ́n máa fúnra wọn lóògùn àbá tó tí ẹ bá ń wá oògùn owó tẹ́ ẹ bá ń wá oògùn owó tẹ́ bá fẹ́ lówó ẹ lè wá ojú màálùú mẹ́rìndínlógún inú mòlúdì ló ti sọ gbogbo ẹni bá ní sí lọ́wọ́ tó bá wò mòlúdì ni wọ́n ti sọ wọ́n fúnra wọn lóògùn bẹ̀ àwọn míì ń ṣẹbọ tọ́jẹ́ pé ẹbọ yẹn ẹlòmíràn máa pẹ́ bọ́ ni bí ká máa pe ànábì ya Rasulullah òsùbí yẹ di fátàdára kì ní wà áńtà àbí ilẹ̀ ànẹ́bí gbà mí o ta ní gbà yàn Allah ètò wà náà Al-Qur'ani ní tó wà nínú ẹ̀sìn ọlọ́ọ̀ nìyẹn èyí tẹ̀yìn gbé nìyẹn nínú ẹ̀sìn sí òtìjà ní lọ́wọ́ àwọn Sufi ni wọ́n sì máa ṣe jù àtàwọn míì náà tí wọ́n èso ní Sufi wọ́n dá wàhálà lẹ̀ sínú ẹ̀sìn wa púpọ̀ fún wa wọ́n dá wọ́n bóbìnrin jó ọwà délé pípé obìnrin ń dá síkìrí bí mo lódì obìnrin ń dá síkìrí kóbìnrin wọ́n láti àkọ́dá ànábìlì kọ́ọ̀lì ọlọ́run bá ní ẹ̀yìn ìyàwó ànábì ẹ̀rá máa rẹ̀ wọ́n yín lẹ̀ fẹ̀yẹ́tì máa lẹ́sìn ní kọ́lì bí ìmọ̀ràn torí àwọn tí àrùn sùnà ń bẹ lọ́kàn wọn tẹ́ bá lẹ́wọ̀n pé yọ́ mọ sẹ́sìn wọn lẹ́mìí bó ṣe bá yín sẹ́sìn náà ọlọ́run sọ àyàkalẹ̀ nítorí kóbìnrin wọn máa lẹ́wọ̀n ọwọ́ lóhun ní àzákẹ́rà gbé máìkì lọ́wọ́ ń kọrin lòlò ń jó wọ́n láwọn sí islam sí islam tó fẹ́ ṣe ìpàdé ọlọ́ni ẹ kọ́ sọ́kàlẹ̀ pé gbogbo ìrandíran rẹ wọn gbọ́dọ̀ sẹ́mu olùdí tó fi jáde láyé gbogbo àwọn ọmọ rẹ àwọn ìyàwó ẹ àwọn ẹbí ẹ àwọn òbí ẹ gbogbo àwọn olówó ẹ̀sìn orí làwọn pé tẹ̀já lọ mọ̀lúdì bàbá ṣàdúrà fún akálẹ̀ ta bá lọ nìyẹn àwọn tí wọ́n ṣàdúrà bàdágún mẹ́rin àbọ̀ kálẹ̀ ọ̀rọ̀ ọjà làwọn bá lọ. ṣé ní islam tó yẹ fẹ́ gbé déwájú ọlọ́run aláàlẹ́ kọ́lọ̀wọ̀ láàánú ẹ̀ kọ́lọ̀ mọ́sá ìṣàánú ẹni kọ̀ọ̀kan wa àti ṣìgáàsà ká máa képe àwọn wòlíì ẹ̀sàánú wa àwọn wòlíì ẹgbà wa ta ní gbà àyàn lẹ́yìn ọlọ́ gbogbo lẹ́yìn out of Islam nínú àwọn àdánwò tó wà ń bẹ̀ òun náà ní kọjá pé ṣéwù tó bá ní mòlúdì yẹn ariwo rẹ̀ wọ́n máa pa tí ló fi mọ́ ṣéwù lágbájá ọ̀dà báyìí ṣéwù lágbájá òtìrí báyìí ṣéwù lágbájá ipò rẹ̀ ní wọ́n mọ́kùn tó wà lọ́dọ̀ Ọlọ́run wọn kàn mọ́ sọ sí wọn ní o torí kí ó lè fa jálàbí wá nígbà wọn bá ti pariwo séwò ládùúgbò jálàbí ó wọlé iná ọ̀sẹ̀ yẹn ìṣáájò ètí wọ́n ṣe tán fi gbogbo ayé jẹ́ nìyí kọ́lọ́mọ́sàbà tún wọn ṣe kó ṣàtúnṣe gbogbo ẹnì kọ̀ọ̀kan wa náà ọlọ́ni wọ̀nyí tó tẹ akisara máa ń fẹ́ra ard ọlọ́ni rẹ̀ ànábì má tẹ̀lé ọ̀pọ̀ àwọn èèyàn o títà ń bẹ́ẹ̀ ni pé ojú ọ̀nà èṣù ẹ̀rọ àwọn èèyàn bẹ̀rẹ̀ pẹ́tẹ́ orí mòlúdi wọn lọ bí eṣú ọ máa béèrè kí làwọn lẹ́yìn ṣe láti alẹ́ dàrú òní rí kókó kankan àlètèbá ọyẹ gónìyà kátẹlẹ sunna nabi ó ti tó lẹ́yìn náà ká sì dúró lérí ìmọ̀ fún sunna nabi ká wọn náà dárúgbọ̀n sí òórùn gbọ̀n dá sí látijọ́ yìí ọyẹ mòlúdi lọ́lọ́. wọ́n ní kí ṣòkòtò rọ́mọ́ kọjá ẹsẹ̀ ànábì lọ sọ bẹ́ẹ̀ wọ́n wọ́n ṣòkòtò ńlẹ̀ ọwọ́ jàlábíà ńlẹ̀ jàlábíà wọ́n mi ọmọ kọjá báyẹn ọ̀tọ̀lẹ́ńjọ́ fa àlìkínbà kọ́wọ́ àmọ́ wọlé sí islam nìyẹn gba àwẹ̀ monday gba thirteen fourteen fifteen oṣù ojú oúnjẹun náà dìde náà ka kọ̀ọ̀rán òrí olówó òun lè ṣe mọ̀lúdì òfò ní o ọlọ́run sọ wà mẹ́ o ẹ̀dá kò tòlítọ́ lọ́wọ́ bá wa tó wà tó sì kú lẹ́nu rẹ̀ ẹ̀já pé wọ́n sákèsí kí wọ́n bá jẹ́ pé ẹ̀ yàsàbùn anahun yọ̀sìnúnà sọ̀nà wọ́n dìgbò jẹ́ alìkìyàmà wọ́n wà bá iṣẹ́ wàhálà wọn wọ́n wà bá lófo ẹ̀já tẹ̀lé súnà anábùwà Muhammad ọlọ́run wọlé àánú ẹ̀kọ́ wọlé àgbà ẹni kọ̀ọ̀kan wa kọ́lọ́mù gbogbo bí dàtà ti ṣe sẹ́yìn ọlọ́mọdé padà síbẹ̀ mọ́ gbogbo àwọn tẹ́sí bẹ́ẹ̀ kọ́lọ́mọ fún àwọn náà jáde kó mbẹ́ kọ́lọ́n sí wa ọlọ́mọdé jẹ́nà kọ́lọ́n sí wọn ní ọ ẹni tó tẹ̀lé ànábì wọ ilé ọlá ilé ọlá allahumma yassir umurana allahumma ikdi duyunana ismarudana wa mardal muslimin ولا موتانا وموتى المسلمين اللهم اشفي كل مرضى ومرضى المسلمين برحمتك يا أرحم الراحمين اللهم اقض الدين عن المدينين وأخرج يا رب العالمين باسمك الفتاة المسجونين المظلومين برحمتك يا أرحم الراحمين اللهم خص بناس يتؤكامنا إلى ما في خير العباد والبلاد اللهم صل وسلم على البشير النذير محمد الأمين وصل عليه وعلى آله وأصحابه فاستغفر الله إنه والغفور الرحيم